أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته Burası inşallah bunun e, en civarında bu zahiratı dokfil iman ayıtı hınakı akumi iman al-asbar sana koru sana meka inel olakum mubahir ise şahul ito olaka inel olakum al-ilaç Ah, àwọn náà pàtàkì ìṣe ọkọ̀ aláìní ìṣe wọn àwọn náà báwo sí wọn kó ọ̀ẹ́kọ̀ wọn ní ìmọ̀ náà wà kọ́nù yàtọ̀ kan ní ìnáwó ilé ìnáwó kọ́ ìnáwó ẹni ìlú ìdí náà ìṣẹ̀lẹ̀ àmì ká àwọn ní ọ̀ẹ́kọ̀ ní ìmọ̀ náà wà. Allah sai ya bi tuwa muna da smile aka salikan a guantanamo ilaji dofin hinan ọ̀rẹ́ nìkan àwọn náà kíọ̀ akùnrin ìmánu ọ̀rọ̀ ọ̀lẹ́hàkẹ́ fi mùsùlùmí والطبراني في معجمه عن النبي صلى الله عليه وسلم أنه قال أتى إمام حاكم النيسابوري رحمه الله قال إن ونناه مستدرك وقال لم يجد أنا مستدرك أنا قال بهاري نجد سهل صحيح مسلم صحيح ابن حبان سهيل آه، أبي أصحاب السنن أنا كترمذي أبو داود نسائي ابن ماجه بينك دار الكتن دار المئة سنة سنن كم إمام حاكم أو من ينال مستدرك مستدرك الحاكم وقال من يمكن ما ذكرهم àwọn ìbí ní máa kì máa mùsùlùmí máa ń lọ ọgbọ́n àhákátá náà ni ọkùnrin kan mùsùlùmí mọ́ àwa ìmáàmù buhari àmọ́lá náà wà dé sí ẹ̀yìn dọ́nà wọn náà mọ̀ hálà nù tó ń rí dọ́tọ̀ àná ọ̀rọ̀ rẹ̀ nù dákọ̀ ẹ̀ mùsùlùmí tó hákìm hálà sọ̀hìn hẹ́yìn then ìmáàmù tọ̀rọ̀ wọn ní lọ́rọ̀ dẹ̀ mọ́ ọjọ́ àmọ́ nù. وكان إمام طبراني أنا موجع من دول كان آه، أنا موجع الكبير موجع الأوسط موجع الصغير إن لنا أنا يملك أن آدم يملك عليه الصلاة والسلام أو كاكا إن الإيمان كسمعه أعده لا يخلق هكذا يخلق لخلق ريكريت يكريت أو أصلا لا يخلق إيمان لها إذا إيمان لا يخلق أوبو أنكم يقولون لا يدتهم الله أوبو لا كهرباء في جاف لأحدكم إن الذين ظلموا kama yakhliqu saw ana kuma karugo atijo kizima iman ẹgbẹ́ replacement iman yóò rabu ìbéèrè ka ẹnìyẹn ti bu nínú iná ní ìjẹ jàǹjàǹ lẹ́yìn pẹ̀lú ẹ̀ ní iná ní lébo dọ́kọ́ dọ́wọ́ àyàmọ́ dọ́kọ́ àyà ọmọ ẹ̀ màṣẹ́ mi sọ́wọ́ àgbẹ̀kọ́ fún alùlọ́ha àgbọ̀ àbá ọ̀nà ọ̀pọ̀ ọmọ yìí àni yóò jẹ́ dídá. الإيمان في قلوبكم كمري وغراء وإيمان هنا نسأل الله أن يجدد إيماننا في قلوبنا رواه الحاكم في المستدرك قال إني وهو في السلسلة الصحيحة وقال الهيثمي في مجمع الزوائد إمام الهيثمي أو كان هو مجمع الزوائد رواه الطبراني في الكبير وإسناده حسن سويك آكا إمام الطبراني دوني مجمع لكن إن مجمع الروايد أنا إمام الهيث منه وأنا قوات عن كيف مجمع كنا إن مجمع منه إمام الطبراني إمام مجمع الكبير أجمع كتاب مجمع الكبير مجمع الأوسط مجمع الصغير حديث عن حدیث كنا كأعين سلسلة حديث الصحيحة حديث سلسلة حديث صحيحة أو حديث وانت رفعها اتفاق so, يعني يتم لنا بذلك لنا نبي كان كأن الإيمان يبلو في القلب كسنا إيمان هذا أو بو إناي كما يبلو الصوب anka ati ne igbo lori anabi na kala ya haliku ko na ga ya bi so afọ na wada musu ko na improve on local local level so aki ya haliku this is one out hmm then yabli this all become uh, so that one for ẹ̀rọ oh. ọ̀hẹ̀ oh, so I so او أيوة كتاتا واصبح قديما دوقرا هرقكم وتعتري قلب المؤمن أكا جنين ايال ما يقول عن في الوجه في بعض الاحيان انه جنين ثوري صحابة من شغب المعصية صحابة أجمعهم الصحابة أيكم وذلك صحابي يبكي صحابي صحابي ومنه ابني من أفاد الرواية صحابة صحابة ابني من سحب المعصية إن ابني إيجاني فرض دم كوكولي سيدنا أرامي wọ́n yà kàn kì gùdà wọn lè kọ́ la yẹn. wàhálì fi sọ̀rọ̀ tó ọ̀sánmọ́bí àjẹrẹ̀ sọ̀wọ́ ọ̀hánlánà anáìka àníbi ojú ẹ̀kẹ́rẹ́ nìyí àrọ̀sọ́lá sọ̀lọ́sọ́lá nítorí sọ̀lọ́sọ́lá bẹ́ẹ̀ kọ́ orí mi yẹlẹ̀ ó kàn fi hadith sọ̀hìn iná hadith náà ka ọ̀jẹ̀ tó. ما من القلوب ẹ̀rẹ̀ bá ní iná àbá gbíngbín kọlùbùn ọ̀dọ́ká kùwá ìkùnyẹ́kẹ̀mẹ̀ ilá àáka wọ́lá hù sàhábàtún kẹsàhábàtù kọ́mà àáka ní gbìyí inú ikú ẹ̀fọn kẹ ìgbìyí ikú ọ̀hẹ́ bẹ́yìn náà wòye sẹ́nà ọ̀hẹ́ iná kan fẹ́ wọ́n alqamaru mudi'u iza allatuhu sahaba wéri ọ̀rẹ́ ọmọ náà bẹ́tẹ̀ yìí àlà ìdí ìgbìlẹ̀ ọmọ ní da dàtọ̀ yẹn bá mi àbúlátọ̀ sọ̀hábà fáwọn àbúlé kan bìtìlẹ̀ ṣe inú ìlú wọn bẹ̀rẹ̀ ọkọ̀ ìrètẹ̀ ìwé ẹ̀tẹ̀jẹ̀ lát ìjẹ́ ìtẹ̀jẹ̀ lát ánú ìjẹ́ òlékè ìgbọ́n rẹ̀ kàtà ẹ̀rọ àkànná kò rí rọrùn. فعضاء لهم ليه مراجعته حديثنا من رواه أبو نعيم في الحلية وهو في السلسلة الصحيحة أبو نعيم أعضاء الحلية لما حلية الأولياء آه القمر يومي وهو تأتي عليه أحيانا سحابة oríkè jẹnyẹ ìbúhí ìdáko ìbúhí ìjọ tọkọtì dáwàhù lórí kò kú ẹ lórí kò kú ẹ ọ̀rẹ́dọ̀ kan àwọn ẹ̀tọ́ yẹn. wọ́dà àdàbọ̀rọ̀ tó ń mìíràn zaman ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ ọ̀nà tí mímẹ́ in moment in time lórí tọ́zúùlù lórí kò gúnmọ́ lórí kò wọlé نسقطها فيرجع ضوء القمر لك تلوين وبيارين مرة أخرى another time uh, once again يضيء في السماء دورك مرتين سماء وكذلك قلب المؤمن أكرم يعني أيوة ما يكادوا تعطيه أحيانا سحب مظلمة من المعصية ẹ̀yìn كان ká ní sílẹ̀ kúrò ní ìgúnlé إتبوذي sáré ètùbẹ̀rẹ̀ المعصية إذن وتحت بنوره لا يرونه اتبينانا برغبه فيبقى الإنسان دعوة دوكوا ويا الكساء كما يأتي في ظلمة na ọkụ enyekehebe wọ washington àti north destruction ọba nna ìlànà yìí fèrè ọ̀tá à lèyí yàtọ̀ tó ìmọ̀ àdéhìí ìjọ ọmọdéwò rẹ̀ lọ́wọ́ sí kọ́nà dọ̀tí ní ìmọ̀ náà yìí ọ̀sítàhán àbẹ̀lá lóṣogùn mọ́kọ́dọ̀ wọ̀nyí azọ̀rọ̀ jáde mílíọ̀n ní ìwà lóṣè tẹ̀wọ̀n ìǹkọ́ṣ àti agbègbè yẹn lọ kàmá lọ gara kó yẹ wọ adam ní orúkọ bìbí bí ètò ìwé wọn dọrọ ọrẹ yòdì ìlú dọrọ ọkọ àlùkò kàmá kàn ánkọ́nà ìbílẹ̀ so it's gonna be one in large there it's how iron there situation nine because even iman wala nine ìwúrà náà wọ́n kò tírìtì sí ìwà bọ́lá ni ọlọ́wà kì í sí ìwà ní tírìtì bá ká ọba sí ìwà mọ́ra sọ̀tà àwọn ọ̀rọ̀ wọn àmọ́ra yìí sí ìwà ni ọ̀rọ̀ kú but àwọn àmọ́ra yìí bá ní hot sí ìwà sọ̀tà ìṣẹ̀lẹ̀ fẹ́ wọn àjọba èyí sí ìwà mọ́ wọn rà wọn rà out of like a spiritual ẹ̀rọ náà kúrò kí wọ́n lè dì mọ́ ìyìnkẹ́sà nígbà kọ́ na wẹ́sọ̀ yọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní jàǹkẹ́sẹ̀ kọ́ ẹ̀rọ yìí wọn àkọ́ náà wọlé sáwọn ẹni nì wọn àwọn àtúndò wà wọ́n sàn tó wà mọ̀ bọ́ hàn ní ọmọ ṣe sí yọ̀wà but sometimes wẹ́sọ̀ rẹ̀ yọ̀rọ̀ àgbẹ̀ sọ̀rọ̀ sí yà ẹ̀dá wọ́n rẹ̀ sọ̀rọ̀ wọ́n àìdẹ́ntẹ́wà ní kìfì wọ́ọ̀yìn ní ọ̀mọ̀ ẹ̀dá mọ̀ bá ní wọ́n àmì ẹgbẹ́ra hmm? ni nínú ọ̀nà àwọn ilé ẹ̀mú rẹ̀. ọ̀sán náà tóbi nù ìyá rẹ̀ ní ayé ìkọ̀ yìí wọ́tàpù ní ìyá náà rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọdé ní ìṣọ́ ọ̀dọ̀ ìdíwọ́n náà wọ́n bọ̀ wà rẹ̀ lọ́dọ̀ ayé láàbùkọ́ ọjà kàtà ìyẹn náà bẹ́ẹ̀ fún dọ́jú yọ̀sọ̀ tó wà mọ́ torí kọ́wáyé dá ó yẹ lọ́nà mẹ́rẹ́ òkú ọ̀nà ìlú ọ̀dọ̀ ìrẹ́ ayé mi mẹ́ta nìyẹn. òwúrọ̀ ìrẹ́ nọmba wán ọ̀kẹ́sẹ̀rì even on the divine imani za kumi and wamekasua kushine ndimone aya za shine ndimone akali uwo muri bilaje mwana ndinawasha ndio tulivu akali uwo muri yani kwa nani maneno so ina ureno lori sama da point zone waka ومن المرتكزات المهمة أو إنه ينايك مرتكزات ونسمهم ارتكز ارتكز بمعنى اعتمد او ويقول إذا الشيطان شيطان إذا عنا المهمة انا كوزان important في فهم قضية ضعف الإيمان أنا يا بكويرا سوي فهم قضية هذه القضية عفية إلى وين yana qadiyya bana amru qadiyya to daf al iman in the issue of weakness of iman wa tasawwur ilajiha ate ama mesh kiran huwa anarkai معرفة كرنية أن الإيمان كما يعود يزيد وينقص أو ترى درجة هن atawai ka haika irin haika iguzo kara wa kare ka aure da tawra dara jihani wa hada akwai rasulun min shamin intiqad ahli sunna jamaa o ni eh shamin on origin ọ̀hún asùn sọ̀mí ìrọ̀lẹ́ asùn ọ̀hún ìfẹ́tífáì ìfẹ́ni ahàlùsùnà ọ̀jọ̀mọ́ ìfẹ́ni ìlàgbọ́nà àwọn ìrọ̀ sọ́nà ní tuntun náà ọ̀hún ìlọ̀gán sọ́mí ìlà ìrọ̀kùnlé àgbẹ̀kà báwùsùnà ọ̀jọ̀mọ́ àwọn akákẹ́fẹ́ ìnà ìmáàna ìfẹ́ni ahàlùdọ̀ bótukọ́n bìlìsàn ìràrẹ̀ kan ìrà kàdá kàkàrì ìrà kàdá kọ́ da asọtini aljinan wani wata waka aljinan sawi alqal asọtina yin wa amalun bil arkan da sai mukoran ni arkan sai arkan aljawari gane da yawa sai mukoran to ina na je tun da ka kenan ina na je ka wani wata na kenan da ka wani ina na je tun ka wani mukoran kenan ina ita iman يزيد بالطاعة بعد عطوان رأس صمره لمن عطوان وينقص بالعصيان جاء رجل اليوم الهيري ويجي رجل اليوم الهيري صعب بعدها وقد دلت على هذا عن ذات نمز الأدلة يمري من الكتاب والسنة من المريه التنين إليك تقارن تمري عليه الصلاة والسلام فمنها قوله تعالى عينني إليكم سبحانه وتعالى فليزدادوا إيمانا مع إيمانهم ومريك أوهي اللي من إيمانهم تلسل إيمان بدين أنا من سورة الفاتح إنا فتحنا لك فاتحا مبينا وقوله أتلانا أنا ملكك أيكم زادته هذه إيمانا إنا هنا من داس إلى من داس داس إيمانا وقوله عليه الصلاة والسلام أتلاك أن محمد عليه الصلاة والسلام كمن رأى منكم منكرا فليغيره بيده أتلاك أولي اليوم دينام وصوح سيارة فإن لم يستطع فبلسانه أو كتا أشاره إلى رجل وإن لم يستطع فبقلبه أو كتا بمسرع رجل وذلك أضعف الإيمان لم يقسم قبوان إيمانه إن بفن ما بها الدولة لا شوية فتح الباري فبمعنى haka wani ya ku zama kubuni wani za su so kan yanin mun na rin kwatan yawa so haka yi the week above weakest so ni weak weaker weakest of iman then strong stronger strongest of iman awayen wani ka ba wani wasa ruta'a aka ani a fere isame ọ̀rọ̀ kan fún ọmọ yìí wà lọ́mọ sọ yà pé orí ọmọ yìí fi iman ẹni báyìí ẹni emmanuel àkè àtẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ kan náà gbọ́n ẹ̀nà effect ọ̀rọ̀ kan yìí ọ̀rọ̀ yìí effect emmanuel which is a positive effect by what bàmìkì emmanuel kàrẹ́ ilé ọ̀ lọ́rẹ́ effect in emmanuel negative effect of what auki mamaci ziyadatan wa nuqsana ina da kula tana da jihan amrun ma'lum ina na ka gwara yawo mushahidun da gwara witnessin wa mujarrabun da rala testan lin falau anna shakhsan ala tijjabtu yahanka ebo ayani oga an individual ayani kharaja bajinatuhin يمشي في السوق دار زمان منهم ينظر إلى متبرجات وجوت نس برابة abẹ́rẹ́ náà ẹ̀ka ẹ̀kọ́ na na ẹ̀ka ọ̀hún ẹ̀yà mẹ́ni ha wọ́n ń léwu abe wọ́n yẹ sọ́nà sọ́kọ̀bù àyè sọ́ọ̀k dáàwọ̀ àbẹ́ sọ́kọ̀bù noise ìbánidọ́dọ́ ọ̀wà aka mangoro yi kwo ka amuru ya ọya yóò na wọn rẹ ọmọdé wọn lago ohin àti lago àákàrẹ lago ilẹ̀ kẹ́nẹ́kẹ́nẹ́ ìgbà ẹnì kọ́ ń lọ́gbù wà ní orí ibi òdi yìí lákàn ẹ ọjọ́ tó yẹrẹ yẹrẹ ọjọ́ tó yẹrẹ yẹrẹ bí láìpẹ́ wọn rẹnu kẹ́ni wọ́n pọ̀ lóun lóògì rí èyí ní dẹ̀rẹ̀ ní kàrẹ́ náà ká bàbá rẹ̀ kú wẹ́rẹ́wẹ́ anyẹ́ kéku wẹ́rẹ́wẹ́ anyẹ́ kéku wẹ́rẹ́ ká á hó wọ́n wọ́n rẹ̀ èyí ní àyẹ̀ ká bí ọ̀nà àwọn náà jẹ́ eré ẹ̀yìn dẹ̀rẹ̀ wọn dà wà ní àká wọ́n yìí náà wọ́n wọn and ẹ̀yìn àká النبي صلى الله عليه وسلم ọkà ilé ìgbọ́n náà wọ́n tó ṣe tánù mọ̀ ní sábà ní àtọ́rọ̀ ilé kẹ́kẹ́kẹ́tẹ́ yóò pẹ̀lú kí ọ̀nà ìgbọ́n náà rọ̀ gbọ́dọ̀ níbi ká ọ̀dọ́ àwọn olóhùn sóhun lóhùn kí ni lóhùn ní súnmọ̀ ní ìgbìn ara ìṣòro tó sílámù káàkà lá ìlàhà ìlúlọ́ wàhídẹ́hù láṣẹ̀ríkà lá láhùn mọ́lùkù wọ́n láhùn hàmdì يحيي ويميت بيده الخير وهو حي لا بهذه الخير هو على كل شيء قدير لما نكادوا من أقواسهم يفتش على والأجران وفرد وذكره so وعلى wà gan rẹ̀ náà lọ́sẹ̀ yìí ṣe tẹ́lẹ̀ náà kó àbá kúrú ìgbóhùn lóru súnmọ́ then bí nǹkan wọ́n kọ́ sọ́nà sáà kàánù lọ́nà ìkọ́ ọ̀lọ́wọ́ náà. na ìkọ́ ọ̀lọ́wọ́ náà. now wàá tókè ẹ̀hún lóru lọ́nà ọ̀dọ́ fàbíà ọ̀dọ́ ilẹ̀ mọ́kùbọ́rọ́ lọ́nà ọ̀dọ́ mọ̀gáyà ni fàdàkọ́lọ́ àdọ́mù yìí fàtàfàkẹ́rọ̀ lọ́nà ọ̀dọ́ mọ̀gáyà á nílé yìí àti àwòrán rẹ̀. بإذن الله ورق قلبه لا نهم مهرين فإنه يجد أقول الله لتكاني فرقا بينا أهل إلهي أهل جفرة ذلك وقلع كو بين الحالتين إنها كان كنديشن هذا فإذا القلب يتغير بسرعة لك أنا من تدير ميزاني لما tó wọ́n gànyẹ́ yẹ́ sọ ma yẹn ara òsè lè change ara ọ̀rọ̀ المفهوم بموضوعنا يقول بعض السلف أك علاقة علق يعلق علق أو تعلق بس هنج بس من هانج جسم أو يكون المعنى تكتب وتشرب ونكون ẹ̀ẹ́tẹ̀rẹ̀ bí ìpọ̀ngbọ̀ngbọ̀ takutubu wọ́ta àlékù jẹ̀lọ́ dáfẹ́ gọ́bẹ̀ amẹ́ríkà kẹta àlék ìlànàkà anahang ọba ẹnìkì footnote so one ilaqatul mafhum so agbọ́wọ́lẹ̀ ka ilaqa ọ̀hún ni sorry relationship ọ̀rẹ́kù and they are connected to one another ọkà ọ̀gá ẹ̀hún oyin ní sukuu yìí mọ̀ọ́dẹ́ ìnà this topic ọ̀gbẹ́ wọn náà ká yakolo bàbá sálẹ̀f ọ̀kẹ́ azakunmukumi àrùbá nínú bàlàhó ẹ̀yìn nínú ọ̀kàkà bíi sèkìlì abd ọ̀yìn ìlọ ọ̀yẹ àti ọ̀ndọ̀stàndì náà nǹkan nínú ọ̀rẹ́ ọmọdé yìí kìtàì àmìntà ahmadu ìmánahu ká ilẹ̀ ìmánahu ojú àlẹ́ yìí yẹtà ahad jíjẹ́ ojú àlẹ́ yìí. now ọ̀nà ìjẹ́rẹ́ ká wọ́n máa yá kóso méjì ẹ̀rí tí àwọn onímọ̀ nìyẹn ajé fàdọ̀ rẹ̀ wọ́n ní fẹ́kìlì out lọ́la yìí ní ọ̀rẹ́ ẹ̀ ẹ̀nàgbìnrin mi ní orílẹ̀ mọ̀lẹ́yìn ka àníyá àlámà ayọ̀dáàd ìmọ̀nàhó àwòyànkùs bẹ̀rẹ̀ ka ìmọ̀nàhó ọ̀rọ̀ náà dàtúrọ̀ náà ajé hàn wọ́n ní fẹ́kìlì rọ́jò ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ẹ̀ ويلا أني أهكمن لي أرى أن يعلم كأعيان نزغات الشيطان أن تأتيه دعوة ويكون بين شيطان يكون جاها أن تأتيه بمعنى أي وقت تأتيه هل هو نسي الجن لك شيطان هو يعمله أنا من ذاك يس أنا من دونتلي أنا يه أدين من يبدأ يعني كان لازم نعمل زي ويكند ده كده يعني اللي انا ما نشره من نية ابن القيم لابن عيسى ومما ينبغي معرفته نورك ينايا أن نقص الإيمان كفتراجها من الجهة إذا أدى إلى ترك واجب جاء ìyẹn náà mọ̀jẹ́ àpòrò dọ́ọ̀kú mẹ́kà wọn náà abà gbòdì tẹ́nu ìyẹn náà wọ́n jẹ́ àpòrò ọ̀kọ̀kọ̀ sára ìyẹn náà wọ́n jẹ́ àpòrò ọ̀kọ̀ báwà ìyẹn náà wọ́n jẹ́ àpòrò ọ̀kọ̀ ní bàkà nípa ṣe eré ìlú àtàbí gbogbo yíyan àwọn fún ìlú muharram àti bí yíyan náà gbé yíyan náà jẹ́ àpòrò ẹ̀ka ń bí kò lè kọ̀ra tó lọ jù ú kẹ́lọ́pàá kan lọ́rùn yìí. fàhàzà fòtòrò hàpèrè ọkà fàhàzà ó rẹ́sọ̀nà fòtòrò ọ̀sán ló wọ́n ìhà náà ẹ̀ka ẹ̀ wọ́n náà wọ́n ìhà kan náà kò hàpèrè is dangerous. sọ̀hí gbogbo mazmum ọ̀rọ̀ náà nyẹ́ wọ́n ẹ̀ náà sọ̀hí gbogbo ìhà ni sọ̀hí gbogbo hàzà kọ́lù ọ̀rọ̀ náà nyẹ́ wọ́n ẹ̀ nínú. mọ̀hún omi wíwọ̀ wáyé kó náà inú wíwọ̀ yẹn yà láì kọ̀rọ̀ báwo ká ní ìrè àtọ̀ sálẹ̀ sí wọn àná lẹ́nu ká á ah, ọ̀tàm èdè ìmúlò sẹ́mẹ̀ sọ ìná sọ kó ìná náà bìkẹ́rù àsọ́jú lórí ìjàmbá àwọn kàkà ìṣètẹ́ ọ̀nà náà lánàá kó àdébísọ̀lá ọ̀lẹ́sọ̀lọ́ kàlẹ́kùn ìjọba fẹ́yìnàmá yà kó ìgbéró mi náà wọ́n náà alkọ́sẹ̀ wáyé ní jẹ̀mọ́ ìgbókòó dẹ́gbẹ́ náà rẹ̀ atọ́nà jẹ̀tọ́ hàn atọ́nà ìmọ̀ ọ̀gọ́dẹ́ àná nà tó wọ́n yàn náà.

bá a ti pè dé àwọn yẹn ní ẹkọ láàyè ní náà sí tó nù nípa sẹ́nu ìlú ẹ̀rọ ni ọ̀nà ìyá káwọ́ kankan kọ̀ náà jẹ́ nà ẹni gbọ́n sẹ́nu ní ẹ̀kọ́ ìsànà sẹ́dí ìwé lọ́sàn náà kà fún ọ̀sán nù níbi kí ní àwọn ni. ne ka kaya ka kan ke ne ne ne ke o ko so eh do ka di ni na ni ila ja din so ba ba ka ke won mai ke ye ku wa ku so an na o di ni akan wannan yajibu alaihi tauba aw ba bo ko mutum ba ila allah ni do ورنوان ما ننضم إني والشروع بمعنى والبدع بيننا في علاج نفسه إني أريد ريتوان and people are like that a lot of them are not one in that to start with abẹ́ẹ̀mọ́ akíkí ń lé ọ̀dọ́kọ oníjù ọ̀pọ̀nà tá àmì kó ọlọ́run náà kìlẹ̀ aláìké bí ó kò lè yín àná kọ́ ọ̀run ọlọ́run náà tọ́ka do iná nana ọdọ èyí kó dọ kan lóò àní àní lọkọ ọnà òhòlè kọlẹ so it's normal òyìnbó rẹ. أما إذا لم يؤدي الفطور إلى ترك واجب أما أقول لي أنا الكان إما إذا ها أقول كلام إما لكم الفطور negligence أنا أكل فطور not negligence كان لي ọlọ́kùnrin kọ́lọ́pù rẹ̀ ẹ̀

all oh, inclusive of wakusala wewe kumwingi sana wako lakini wale kwa nana ka mtume na mwenye da kuroda ni lazima wale kama kwa wana futuru bora annabi alayhi salatu wasalam ako waju ila qurratu ayni fi salati ndio kuma nani sisi ni pata kiukekele ni yani yani vitu mimi na ukisema ya makrona agbẹ́sọ̀ yìí ní ìyàkùsọ̀là ẹ̀rọ kan ní sọ̀lá ìnùnú ní ìhìn ọ̀rẹ́à tí a ṣe gbọ́ yóò wá ráàjọ ní jama náà ká àṣẹjọ́tọ̀ bad rubber effect ẹ̀kẹ́ ní jama náà ká àkọ́ ìfọ̀rọ̀ kàkà ẹgbẹ́ rẹ̀ kókó ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nígbà níta náà ń wọlé ní bẹ́ẹ̀ sọ̀lá kó ní àgbẹ̀ báyìí tó hó kiri. ọmọ náà láàbá ní ike dọ́kọ̀ náà ṣiṣẹ́ ìdọ́kọ̀ láàrin káàtàn dákọ̀ wá bẹ̀dọ̀ yẹn náà láàrin ìgbà ìgbàlódé nìkan wẹ̀lẹ́ ìyẹn wọ́n lọ́nà òun ìdí kan ọ̀dọ́fọ̀ ìyẹn náà ọ̀rọ̀ àhàkọ́ òye ni. sọ̀rọ̀ ha ni وإنما كان تراجعا في عمل المستحبات مثلا أما دا يكون نقوال زهوني وقلنا يكا مستحب ليش يكون يكرمهم for example سيداك هبولانا إلا يود ماني مني ماني يعطوه بني استكفار لغو هندرد وهو دي يعطوه بتوان تنكرم تنكرم القرآن

دا او دایرکتی او قرآن بیز او باران او قرآن و اقارب دا که گرومی حتی یعود الى نشاطه تورو دا برمان اینه نشاطه آی چن چن منو دی چن چن و قوته و توکتان فی العبادة اینه اکنامه وهذا مما يستفاد من قوله عليه الصلاة والسلام أصلا ونبنا هناك أنفاني أنا سمع رأيك النبي صلى الله عليه وسلم كان يبكي لكل عمل شرة ولكل شرة فترة فمن كان فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك anabi sallallahu alaihi wasallam ọkọ lukuli amalin shirra ọkọ abukọ gbogbo lọrọ mi anyi shirra ni ọkọ sáà shirra nọkẹ na ṣaatun wọkọwà wọn ni wọn lọrọ sí mi kó lóore kọwà mẹ kyimikyimi dọwọ yìí wọkọwà bẹẹrẹ mi kata mi ẹnì kan náà mi ti ní wọlé kó lè shirra tó fọtọ dára wọn náà

amma man kanat ila sunnati ana ka aisha radiyallahu anha ọkàn níbi ìṣàwẹ̀ lójú kó èyí kan lóbi ọ̀rọ̀ náà kó rí sára ní nàṣàrẹ̀ ọ̀nà ìlú tẹ̀lé kan nàṣàrẹ̀ ọmọ nàṣàrẹ̀ ọ̀rẹ́ kú níbi ní wọ́n sáré gbogbo ní sọ̀rọ̀ complete seven days ẹ̀rì sára ọ̀ṣọ́ ìdọ́gbọ́n náà yẹn ọ̀ṣọ́ ìdọ́gbọ́n náà yẹn ọ̀ṣọ́ ni wọ́n kọ́ nàṣàrẹ̀ bẹ́ẹ̀ ni kí ni àtọ́ wọn ni kà

so ẹwọn náà kí wọn ìwà náà nílé irọ ìjà graph gíráfù ọ̀nà ọ̀ look like gíráfù ń tóbi kó granite lẹ́yìn náà kan israeli orí ilé chipik examination israeli làwọn kọ́ àrùn náà so àwọn ọmọ náà lọ́gùn wọ́n ká ní tó lágbó ìrìbálì kan náà nàkẹ́ wọ́n ìwà náà ní ẹ̀yìn oníṣẹ́ ìlú ìbísàn ọmọ ẹ̀kọ́ ìkórè dáhùn náà ọ̀ẹ́kọ́.

النبي الواقع من يجوز هناك إمام أحمد ضرر لا ينس الصحيح الترغيب والترهيب حديث الجرايف وقبل شروع في الكلام عن اله وقد يلينا وقبل شروع بمعنى قبل البدء قبل البدء يلينا في الكلام إن رأيك عن علاج إن رأيك أو يمكن كير ويكريتي أكملها وكمين من يبا يقسم الذكرى ملاحظة وكمين كما يتما ملاحظة دور أولينيكي أنا نسير أن كيف أنا وهي أنا كريم أن كثير من الذين كفرت على رأيك يحسون حتى يحس حس رأى anika anyị sense organs like hasasiyat so enwe na eke feel a sense ka anya ni anusudu anya mekuru ya eh? is anya ore holy akọ akara anya nọ ime nọ n'ọdahere enwe na mmanụ feel ka anyị ọrụ ọrụ na-enye na ika yabhasuna an ilajat dị isi ka ah sinjimi dindiri ni kiyawa yan katin tuwayin na mi amma kharijiya da kiyi shi yau externally yuridun al'itimad fiha ala al-akharin the key is can you rely upon organization in which time awo ko akanna na أظن كان يدان أظن كان ما أن بمقدورهم ده بعد ذلك الوتر إن يعني وكتا يعني قدر أنا لو أرادوا أنا إن يعني في علاج أنفسهم بأنفسهم يعني ذيك الوتر يتيجا وين ذي وين يعني وين وهذا هو الأصل وكذلك هي تيرين sèbìbáàna ọ̀dọ́ tó tìrìtì wọn náà dàkú ìgbẹ́ ẹ̀kọ́ tìrìtì àwọn ẹ̀kẹ́ ìjà kọ̀mándà ọ̀kẹ́sán mi wẹ́ẹ̀mì lè ànà ìmán ọkọ̀ ìwòsàn ìmán yẹra àmà kọ̀mọ́n ìlà kọ́tún bẹ́ẹ̀nà làbdì wọ́rọ̀ bìhì báná ní connection náà kan ní ọdún ìmúlẹ̀ àti ìmúlẹ̀ nkẹ́ni sọ́ọ́ ìgbà kọ̀nẹ́kẹ́ ọ̀rọ̀ ìmán ni báná in transmission of power power in that control and almost one of time so ọ̀rẹ́kùnrin ni ọ̀rẹ́ wọn wọ̀nyí ọ̀rẹ́ nìkata abẹ́ni ní wọn wọ̀nyí so you treat yourself by yourself exercise kama ṣe wọ́n àwọn àkàlù ìwọ́n ọ̀rẹ́ náà to look at your own òfin máa yá lè zikọrọ ọkà ẹni sọ́nà ìkàkà àgbégbó rẹ̀ àná àná máa tọ́ máa ní. أني عدد min الوسائل sharia أني ilka أني numbers of ojúlélì ní ọ̀nà ìka ọ̀ ìjòlè ṣẹ̀ríà àákẹ́sáré ṣẹ̀ríà àbá understand sódà ẹni sharia na náà mi ẹ̀dà aka sharia sai ṣẹ̀ríà tu sharia kitab wa sunna so òyìnbó náà kò wò wọ̀sáì jẹun ọ̀sọ́rì wọ̀sílà kọ́ wọ̀sílà tó that is means anáfẹ̀mẹ̀fà means wàá ní ìdí ẹ̀rù yìí anábẹ́ẹ̀bí kìtọ́ wọ̀ sínú ẹ̀rọ alẹ́ kì yẹn náà kẹta ìlú kẹnu lè mọ̀rẹ̀ ẹ̀ all possible owó sí yàrá almuslim anáwókò mọ̀ yìí àmì ọ̀hánlẹ̀ jìbí ha dọ́ọ̀fà ìmánì kò jùlọ ní dọ́ọ̀fẹ́ mọ̀kó anáyàrá of ọkùnrin mọ́nìyàn wọ̀nyẹ̀dí ìlú kọ́sùrọ̀tà kọ́lbì yìí. dɔw kana k'o de yɔ ɛɛ o di yɛnɛ kan o di baada le eyi ti ma di alala o da ka yi wa tuuri ne ama dɔw saa tuuri sayi o muri azɔzɛl muri na wiira na tuuri cɛ kɛn mu wa taakuyi ni nafs imana wa tasbiitu nafs dɔw ayi o pɔtɔ ala mujahada tɛrɛso o ye na soore sɛ wa bɛ dɔn ni alimujahada. أيكم وبقوا كجهاد ومن سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لما المحسنين وانا من سوري إن اليوم وهي كويس كي تعاون لنهدينهم سبلنا ومنك إلى زوجي كابتل إن الله لمع المحسنين ومن أبانا كنادو اللهم كن معنا مولاي تو ان علاجنا نمبر 1 تدبر القران العظيم انا كان ozuru ozosi nosi rẹ bíi òru lẹ́tíọ́tì quran nana ní gbanyẹnu alẹ́ni anzala ọlọ́run náà kò múlò tiẹ̀ tẹ alùpàá ọjọ́ yìí ní ilé ọ̀nà tó ń tiẹ̀ tẹ̀ ọ̀hún. تبيانا بكل شيء لو اكسبلين بلايرو قرآن أهلا زي قرآن دوان شان لا بلايني القرآن أهلا ومسلم وتعالى وكاكا والبال والبلد الطيب يخرج نباته بإذن الله والتي حوزت لا يخرج إلا نكدا وملك أتنيرة bana yóò fẹ́ dọ́ ọdún mẹ́tọ́ ẹ̀bí ẹ̀dùn ńlá ṣùgbọ́n ọdún mẹ́tọ́ ẹ̀dá àwọn ọ̀rọ̀ ta iṣẹ́ náà ti hùn nàní rẹ̀ àmọ́ àwọn ètò mi di káì ọmọ ìpè láyà hójú ilẹ̀ náà kéda ẹ̀yìn fẹ́ tí ó hùn nínú ẹ̀yìn fẹ́ ìbára chọ́kọ́ ní kùnú wàá bọ̀ ní kọ́ ọdún àná dà ní ìgbàdọ̀ ẹ̀mọ̀ nkàrí wá sa ẹ̀mọ̀ náà ìnọ̀nà àwọ̀ ọ̀yà ọmọ yọ̀ ọmọ nìkan. ẹ̀rìn ẹ̀rìn wúwa ẹ̀ṣọ́ ni náà iná rẹ̀ kó ìwé náà kọ́ ọ̀rọ̀ ó ṣètò àwọn àkọ́rọ̀kọ́ kọ́ lóhùn mẹ́ta ẹ̀rù ẹ̀tọ́ ara ìnáwó mẹ́ka àmú ẹ̀sìn ní kíláàsì àgbàṣọ ara ẹ̀rọ ìwà ìlẹ̀ ìdábà kọ́nù ẹ̀tẹ̀lẹ̀ ìwà àbá àsọ̀gbẹ̀tsọ́kà àbá rẹ̀ yà lọ lọ بمعنى الجزاء من جنس الأمل أو يكون نرى ويكون هنا كريم ويذكر ما كريم اللي يتولي دي مولي هنا لغاية يتولي دي هنا أنا كا سوي صراط هو يامي يامي تفسير ما بك اهدنا صراط المستقيم شو يجي غنوانا ورا صراط المستقيم asabi ni ẹ̀yà ń ka sọ̀rọ̀tù sẹ́kẹ́mọ̀ mi nìbáyì àdín kọ́ dín ẹ̀yà ń ka ọ̀nàwé kitab wa sunna ẹ̀yà ń ka ọ̀nàwé alìsílám ẹ̀yà ń ka àbúrò àná ẹ̀ka ń kọ́ láti ṣe ẹ̀yìn hàn náà náà. yọmọ kìyàmà rẹ̀ ń sọ̀rọ̀tù kọ́ ọ̀nàwé bíríjì ẹ̀ náà mọ̀ ní across iran.